من القرآن القرآن آية تبدو من القرآن إمام بخاري رحمه الله لفي جراء بابه كتابه ومن باب ما جاء في البينة على المدعي باب ما جاء في البينة على المدعي باب تسأل عفوانك وإن كريمك كم ولا هواه kó mẹ́rin wa bèyínà àlàyé tó yanjú kó mú wa ẹ̀rí ó kà lè fílẹ̀ ìgbé lágbájá jẹ mí lówó láì lẹ́rì ara ọ̀ láti lẹ́rì lákọọ́lẹ̀ àbí ọmọ ènìyàn tí ó jẹ́rìí sí sọ pé àyà yìí ló gùn jùnú Quran 2 verse 282 wọ́n ni يا أيها الذين آمنوا ọlọ́run ni àtọ̀yìn mú mi ò lò ìzá àtọ̀dá yẹ́yí tó bìdẹ́ni ìlà ajalin musamma tẹ́ bá jẹra yín lówó tẹ́ yáwó láàrin ara yín kẹrì pé fún àsìkò kan pé à ah, oṣù méjì oṣù kan ọmọ ìlà zalik faktoboho ẹ̀kọ́lẹ̀ ẹ̀kọ́lẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní pàṣẹ bẹ́ẹ̀ وليكتب بينكم كاتب بالعدل akọ̀wé tó bá kọ́ọ̀lẹ̀ kúrùkú nǹkan pẹ̀lú dédé kọ̀lẹ̀gbé àlàyé torí ọ̀rọ̀ tí ẹ bá kọ̀rọ̀ sílẹ̀ wẹ́bẹ̀ẹ́sẹ̀ rúmbẹ̀ tí ó dẹ̀rọ̀ wà mẹ́ so kúrùkú nǹkan pẹ̀lú dédé sí justice wala yaba katib ya yaktuba kama kò gbọdọ̀ má kọ́ọ́lẹ̀ kò gbọdọ̀ kọ̀ láti jẹ́ pé kò ní kọ́ọ́lẹ̀ bọ́dọ̀ sí ma bọ́dọ̀ sí lè máa ń gan ni kò lè kọ́ọ́lẹ̀ kọ́ má sì rú ó di kọ́ má sì rú wọ̀lẹ̀ yẹ́ tó wọ̀lẹ̀ yóò lè lẹ́bi alẹ́ ak kọ́ kọ́ọ́lẹ̀ ẹn tí ó bá jẹ gbèsè yẹn òun ni ó máa tó bá ń ṣe lẹ́yìn náà kó ohun tó bẹ́ kọ́ lẹ́yìn kó bẹ̀rù ọlọ́ọ̀ba subhanahu ọ̀yẹ́ bá kásù mí ọ̀ṣẹ́ à kọ́gbẹ́gbẹ́ kí kò dí kankan kún kó má fu ọ̀rọ̀ ó di kó má fu ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ tí wọ́n fọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ kọ́ ọ̀nú ọ̀rọ̀ ó lè dọ̀rọ̀ ó ń gbèsè ìdúrà yẹn pé ọba jẹ́ pé ẹni tí ọmọ ní tó ń ṣe níyà ni ọgọ̀dí ẹ̀ abọ́lẹ̀ àwọn oláyẹ tí ó ayò máa yẹmíl àbí kò lágbára kò lè dictate bó ti kọ́ lẹ̀ fẹ̀lẹ̀ yóò lè wọlé ìhò aṣojú rẹ̀ jẹ́ wọlé yìí rẹ̀ kó ya sẹ́kìnì kó ya dictate bẹ̀rẹ̀ adìrì kó náà lè sí pẹ̀lú dédé ni wọ́n ṣàṣíhìdó ṣàhídẹ́ni min rijalikum lẹ́yìn náà ẹwà àwọn ẹlẹ́rìí méjì nínú àwọn ọkùnrin ẹwà àwọn ẹlẹ́rìí méjì nínú àwọn ọkùnrin tí wọ́n jẹ́rìí sí fa in lam yakunu rajulayn tẹ́ bá arákùnrin méjì fa rajulun tẹ́ ọkùnrin kan wa imratani àtàwọn obìnrin méjì mimma tardawna min shahadati shuhada náà tẹ́ jẹ́rìí sí náà ẹlẹ́rìí ibà yìí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala مما في يعقوب ونقول له ده ده أفي ما لا يعلم من خلق وهو اللطيف الخبير àwọn èèyàn yìí wọ́n pé equality ìlú equity láàrin ọkùnrin àti obìnrin obì ọlọ́run fi yọ́njà ìgbà bákan náà kan ọpọlọ ọkùnrin kiri bákan náà pẹ̀lú ọpọlọ obìnrin ni alìmọ̀ra wọn ìmọ̀ mí o nínú gbẹgbẹ ọmọbìnrin mi ìgbọ́n pólú ọpọlọ òkùnrin àmọ́ kẹsí níbi mathematics àpá níbi ọ̀rọ̀ ṣírò nípa ọ̀rọ̀ owó bọ́pọ̀lọpọ̀ ń ṣeré kọ́lọ̀kọ̀ obìnrin obìnrin ṣeré kódà àwọn àfáà sọ́bẹ̀ rí pé àtàbí ẹranko àtàbí ẹranko tẹ́ bá ní ehoro ehoro títí lè máa gùn yẹn tẹ́ bá rí abo àtọkọ akọ tí ń ṣe kékeré pẹ̀lú wọn rí pé akọ yẹn etí kan yóò sí i etí rẹ̀ kan ní ọ̀nà yóò máa gbọ́ àmàbòye etí rẹ̀ méjì ní ọ̀nà ó di kó lè bá gbọ́ yé etí rẹ̀ méjì ní ọ̀nà ti gbogbo ayatullahi ayatullahi kauniyya Qur'an ni ó di ó ní ọkùnrin kan àbí ọkùnrin méjì lẹ́wà tí ẹ bá arọ́kùnrin méjì kẹwàá ọkùnrin kan àti obìnrin obìnrin méjì ẹni ọmọ ọlọ́pọ̀ kí ni ọkùnrin kan àwọn sáyẹ́ntì ìwádìí ẹ̀rọ wọn tó bẹ́ẹ̀ ni èyí sọ pé kò lè sí kọ́ ọmọbìnrin mi máa ẹni àwọn class ẹ̀wọ̀ class ẹ̀wọ̀ school ọwọ́n sí ìgbàgbọ́ àwọn ọ̀lẹ́ gbapara kò sẹ́wọ́n bá gbapara káàkiri kọ́mọbìnrin tó máa gba fọ́ọ̀tù máa yín ní lọ́wọ́ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ nígbà mí o abájọ́ àwọn ará class àwọn wọ́n ti rú wọ́n ti rú wá o bí wọ́n yìí mọ́lá nù tíjà máa ti rú ọlọ́wọ́ tó àmì wà náà. obìnrin mẹ́rin náà nìyẹn pẹ́pẹ́ kò wá sọ́kùnrin rárá obìnrin mẹ́rin náà ni ó dùn nìyẹn. yàrá mi kí láwọn wí. ó lè wá ẹ náà. ولو الله سبحانه وتعالى انما ممن تردون من سواداء انما واتي يوندا فلاك انت با تروس نيديك سلري ما تقولون هو يوم عباد الرحمن والذين لا يشعرون الزرع وانت يجريك وانت يجريك وانت أن تضلوا إهداهما فتذكروا إهداهما أخرى وكانوا ولي بعد ẹni gbàgbé lè ṣe inú àwọn obìnrin méjì mu ẹni kejì wọn sọ àwọn ah, nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ kó tó lọ́nà jù wọ́n la yá bá ṣù ọ̀dá ìdá máa dó o lẹ́yìn náà àwọn ará ẹlẹ́rìí tún bá pè wọ́n pé wọ́n á jẹ́rìí wọn mi ò jẹ́rìí omi mi ò máa ṣe omi mà eléyìí máa ṣẹlẹ̀ lágbàjù bẹ́ẹ̀ yẹn mi wọ́n àtọ́lẹ́ nu ara o kọ́ ọmọ ń pa àkà kí wọ́n pè ọkọ̀ wá jẹ́rìí sí tọ́ba jẹ́rìí sí ẹ̀sẹ̀ ni àbí ọmọ ṣe wọ́n sábà àwọn dáa sí ewúrẹ́ ọ̀pọ̀ wọ́tọ̀ ohun tó wà ń bẹ̀ ní kó wá jẹ́ ìkárìbà máa ń dáfi parí ọ̀rọ̀ ọwá ní ẹgbẹ́ sábà ń parí ẹ̀ tó jẹ́ ẹni tí ẹ mo fẹ́ rí tó bá jẹ́rí ẹ̀ yọ ẹ̀jẹ̀ ìsẹ̀ no ìyẹn máa jẹ́rí òdodo ni eléyìí wà lóun gbọ́n bí alábì sálàm nínú kí ẹ máa jẹ́rí rọ alábì sálàm jókòó ń jọ kan ó fẹ́ gbẹgbẹ ọrùbọ̀kú báyìí lọ́wọ́ni ala unabiyukum bi akbar kaba'ir tí ń fún yín ní ìrò nípa ẹ̀kẹ́ ńláńlá àwọn ẹ̀kẹ́ ńláńlá oníbàlá ya rasulullah oní ashirk billah kí ha síbò pẹ̀lú ọlọ́wọ́ ọba wa ọkọ̀ọ̀kọ̀ wa alìgbẹ́ ẹ̀yẹ mọ́kànlá wa kánà mutaqiyan ọ̀rọ̀bọ̀kọ̀ ẹ̀tẹ́lẹ̀ fajalasa ọba dùkù wọn tó dìbẹ̀ oní alá ẹgbẹ́ ọwọ́ ṣáàtàtù zóòrò kọlu zóòrò alá ọba bẹ̀rẹ̀ sí ìfìdí pé alá ọwọ́ ṣáàtàtù zóòrò ẹgbẹ́ ọwọ́ ìṣẹ́ ti burú jù náà ni kí ẹ máa jẹ́rìí èké kí ẹ máa jẹ́rìí sábẹ́ ẹni nígbà tán jòkó yẹn ọba bẹ̀rẹ̀ sí ìfìdí alá ọwọ́ ṣáàtàtù zóòrò kí ẹ máa jẹ́rìí èké yáàsù àti bọ́ lẹ́tà òun sẹ́kàtà kò bá dùdá ó ti ó ti yé wa tó sòótọ́ ọ̀rọ̀ wọ́n lè dàmọ́ bí tí wọ́n sọ̀rọ̀ sí ó di bí ibi sólòwò wọ́n fi mistake ó mistake hàn pé báyìí ó di ẹwà àmọ́kọ̀ wá ní ìsábà wọn parí ẹ̀ ẹ̀yà ọlọ́ọ̀bá lọ́mọ lóòótọ́ tó sì tó sì máa ń rẹ̀ bá mu. ẹ àgbọ̀lọ̀ láàánú ju ọlọ́wọ́ bá lọ àtàrí bìtẹ́lá mi. ẹni tó wọ́n ẹni tó jẹ́ ẹni bá sọ tọ́ ṣẹ̀ríà ṣẹ̀ríà ti gbé fún wọ́n fọ́ sẹ́nu wọ́n fọ́ sẹ́nu wọ́n àdébí ní òní ti kẹ́ mẹ́ta bí i ọmọ mi àbí èyí tí wọ́n ti ṣe àti tí wọ́n gbàgbé ṣe àti tí wọ́n fọ́ọ̀sì wọn ṣe eléyìí rí àti wọ́n fọ́ọ̀sì ẹ̀ṣẹ́ nìyẹn tí máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ó di bí agbọn wọn fọ́ọ̀sẹ̀ ni ẹ pé tó bá fi sọ bá fi sòótọ́ yóò fi yà jẹ òun náà ti mọ̀ pé yà á jẹ òun ó bá dáa bá ń parí ẹ̀ kí àwọn bá jẹ àwọn kan sì lè lóòótọ́ tó bá fẹ́ sọ̀rọ̀ báyìí tó bá rọjú mọ́ báyìí káwọn ti làwọn nínú mú tó bá rọjú tí irun mú rẹ bá dìde báyìí sí ọ wọn náà mọ̀ pé nǹkan ṣe ó di ọlọ́run kó sàánù wa ṣẹlẹ̀ islam ti yáyì jù èyí tó lè jù òyí tó lè jù náà ní kí èèyàn sọ̀rọ̀ kẹfẹ́ rí tí wọ́n fọ́ọ̀sì yẹn ṣẹlẹ̀ àní kò wí nígbà tí Ammar bin Yasir nígbà tí wọ́n fọ́ọ̀sì tó ń pa yẹ sọmẹ́yà wọ́n pa bàbá yẹ Yasir tí wọ́n pe òun náà tó ní òun náà òun ní ọba bú ẹkún bàbá mi ti sẹ́nà nábìlì kí ló dé yá Ammar ni yẹ wí wallahi ma tarakuni hatta kafartu bik ya Rasulullah ó ní wọn ò fi mí làgbà النبي وكيف قلبك قل له قلب مطمئن بالإيمان مطمئن وقم بالك قالوا إيمان يعني النبي إن عادوا فعود لازم موسى بابا بعد ذوق أنت بعد ذوق أول يأي ثم تريني ولا مزافر أيوة نعم نعم ولا يابى شهداء إذا ما دعوا أواتي وجلبي تبقوا وقالوا هم قوة هم قوة وجري ولا يزعموا كما يقول أن يكتبوه صغيرا أو كبيرا كو everything تو يعني إلى عجل يذكره ذلك أقصة عند الله أقصة عند الله الي ذلك إلي لسدد ذلكم أقصة عند الله إلي لسدد لولوبا وأقوى مدد سدد للشهداء للشهادة للشهادة فوري وعدنا أن لا ترتابوا وفي السبيل وفي المبامد كما بما سيمجي جاء 10,000 قولي جاء ب 8,000 أعوض ولا قولي وقصي من به إلا أن تكون تجارة حاضرة تديرونه تديرونها بينكم ìjẹ́ pé òwò tẹ́ nǹkan jọ sí pé à máa fún lówó láìlẹ́ pé máa fún lówó eléyìí ó lè má bùkátà kẹ́kọ́ rẹ̀ òdìrí pé ọjà tẹ́kẹ́ ń tàbí ara ìjọ pé àmúmbò àásán padà ọmọ ìrànlẹ̀ ilé ìrẹ̀dẹ̀ ní kí kẹ́ẹ̀kọ́ rẹ̀ ìjọ pé yóò lu àsìkò bí ẹ̀jọ́ pé ìgbàgbélèdè ni ilé ìtànsọ ó di eyín lẹ́sẹ̀ ńlá ha kò fún tẹ́ ẹ̀ bá kọ́ rẹ̀ kò fún tẹ́ ẹ̀ bá kọ́ rẹ̀ ó di eyín واشهدوا إذا تبايتم تبنسوا لنا الكنسي الولري ولا يدار قاسب ولا شابك ولا باء أنتي وقع قول أبين تجري الذي نجع لك ولا باء وإن تفعلوا تباسل فإنه فسوق بكم إليه وابداني تبروني واتقوا الله أكبر ولوبا يعلمكم الله ولو فينما ó lè wá kọ̀wé tó bá pààrọ̀ ọlọ́ọ̀bà ọlọ́wọ́ sí àgbẹ́ni gbogbo ẹgbẹ́ ń pààrọ̀ ọlọ́ọ̀bà pẹ̀lú máa rẹ̀ ilé anú àǹfààní pààrọ̀ ọlọ́ọ̀bà nù àwọn fàwa èdè takuwa nù wọ́tọ́kùnláha wọ́yọ̀ alẹ́mùkùnmọ́lọ́hù ẹ pààrọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala àtikọ́nà òfin ní gbogbo nǹkan ọlọ́ọ̀bá ní máa ń parọ̀ subhanahu wa ta'ala eléyìí ni aya tó gbójú ní Qur'an wọn sọ tó Bakara aya 282 aya tó tẹ́lẹ̀ tábà sọ fún wa lẹ́rìí ní sọ́tò nìsá aya 135 ya ayyuhal ladhina amanu kunu qawwamina bil qist ẹjẹ́ tó mọ̀ dúdú nípa dédé nípa ẹ̀rí ṣùwádá nípa ẹ̀rí لله تطلوني في جالي جالي تطلوني أبدا أخرج لنا على عيني جالي تطلوني بعض دول دي مبس بس مثلا قال بقول ولا على أنفسكم إن كان أفت لو تولي لو تولي كل بقول وكان إن كان أفت قولي ولا أول واردين دعوا أفت عمو بي وليدي بابا إذا قولي هذه السرور àwọn ẹni wọn هنا ilẹ̀ yìí lóòótọ́ ẹ̀yìn náà sọ ìyá fún onílẹ̀ wọn ó di ìjọba bá rẹ kó ń bẹ ní tó pọ̀ ní ó di mẹ́jẹ̀rí kó dupò kó ìrẹ nìkan wọ́n akọrọbí àbáwọn ẹbí ni wọ́n jẹ̀bi sí àwọn ẹbí pẹ̀lú àjẹbí àwọn ẹbí yẹn o àjẹbí àwọn bíbí yẹn o ó di ìrìnkún yorùbá ní yẹn àwọn fàkẹ́rẹ̀ olówó ni wọ́n ni ọlọ́rọ̀ ni wọ́n ni àbíjálkà ni wọ́n ni ẹ má ṣe rò fọlùláwọ̀ ọlọ́dún gbogbo wọn lọ subhanahu wa ta'ala ولا تتبعوا عوا اما تلف فانو اما تلف فانو ان كبروا كبار مثل تري ان تعدلوا كيكون كل كل من سديدي ودي وان تلو تباقوا او تعرضوا تواقعوا في وتردوا فان الله كان بما تعملون خبيرا ọlọ́wọ́ ọba ọba tó ní experience lórí ẹ̀fún kálùkù nípa gbogbo tó bá ṣe gbogbo ẹ̀ṣọ́ ọlọ́ba máa ń parí lórí ọ̀fún ní lórí ọ̀fún ní ìròyìn nípa gbogbo tí bá ṣe ẹ́pọ̀lá àgbà pé nípa tí ẹ bá ṣe gbogbo àwọn eléyìí ó fi yíwa pé kárí pé àgbìyànjú láti máa ṣe déédéé kárí wà nú àwọn tí wọ́n jèrè àtàlù kẹyàmà ọlọ́ọ̀bà ń bẹ̀ já máa ṣe déédéé kárí ẹ̀mọ́ dúró déédéé kárí wà nú àwọn tí wọ́n jèrè àtàlù kẹyàmà ọlá Qur'anul Karim ọlá la ilaha àdíṣì aláàkọ́nù báàbù yìí tó jẹ́ àdíṣ 2637 قال إمام بخاري رحمه الله إمام بخاري سلع عباية اللهم بزرع كيف إمام بخاري الله سبحانه وتعالى وكيف عباية عمير مؤمنين لدنا عن حديث وجه فقيه وتبقى أكبر ويسي àwọn topic ti máa fún àwọn àdísì kọ̀ọ̀kan ìfi wa nípa àgbóyè Imam Bukhari tọ́pìkì yẹn gan ti fọ́ ó ti kọ́ ilẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ kànú àdísì kẹ́tọ́ kàdísì yẹn tọ́pìkì Imam Bukhari ó di eyín ẹgbàtà ń fa ọ̀rọ̀ kan sí ẹ̀yẹ́ lè kí lóyún bídà àbí ẹ̀yẹ́ lè kí lóyún bídà Imam Bukhari síra inú síra Imam Bukhari rẹ̀ ìmọ̀ òun lọ́wọ́ bìnú mo fẹ́ sọ̀rọ̀ yẹn oní bá kùn sọ́lá tó kálífà alùbẹ́dà alfa mubtadi' باب الصلاة خلف مبتدع أطفي باب في سوى مقاصة لكلمة البدع ẹwàwò ọ̀pọ̀lọ̀ tó dínà mọ́tò ń sọ́rọ̀ ẹ lọ ó láwọn bídí àkọ́kọ́ láyé àwọn àkàwárìkì ọ̀pọ̀lọ̀ tó dínà náà Bukhari ọlọ́nkọ̀kẹ́ lọ́fà táwọn orientalist àwọn tí ẹ̀ ń pè wọn mustachirikun àtàwọn mustachirikun gbogbo tí kìkì sí lárúbáwá ni kìí kọ gbórí kọlu wọn fi ní kọ bọlọ bá wa ọwọ báàbù ti ń fọ àwọn èmi ń fọ àwọn tọpì gangan ẹgbẹ pé kéde pé muhammed kan nìkan imaamu Bukhari yaani o tún wá jẹ fàkì ọgbàgbọ yìí ti ń sọ ó bí wa àkọwárí àwọn ní bídà àkọ́kọ́ ńgbà wọn sì ṣe tí wọn fún sẹdínà Usman ní house arrest ọkàn ni wọn ní kírun jama ní Madina àwọn jama mọ̀ nínú àlebá pé wọ́n amẹ́rùmọ̀mí ni. أنت إمامنا وهذا إمام فتنة هو الإمام وإليه إمام فتنة ذاك يوم يركنا إيه قالوا إيه أودي إيه بودي لوني يلا مزافر إيه نعم قال إمام بخاري رحمه الله باب إذا عدل رجل أحدا قال لا تبقى كويل وما سديدي فلك ربي من كيف وما سديدي فلك قال عالم إن إلا خيرا أقول يوم أنقبارك دادا yóò mọ̀ nípa bí ìlòpẹ́ abóòlà àfáàkà sínú ìyàwó kan lọ́nà àbí ìyàwó méjì ìyàwó kan náà ló ní àdìfẹ́ ìyàwó kejì fún ọjọ́ oṣù mẹ́fà ọwọ́ à ń wọn lọ́wọ́ zamfara forward ẹ̀kún lè padà lẹ́yìn pé kí wọ́n wá káàkiri mọ́kò bá wà mọ́ta yẹ́sà yàyà ni ani man tali si mi di wa man ma ba ni e wa je kon باب إذا عدل رجل أهد قال لا نعلم إلا خير آه من قالت أو قال ما علمت إلا خير يوم من قاله دلا من قاله دلا أفسد أفسد أفسد هذه السود تعود سيس حدثنا حجاج حدثنا عبد الله بن عمرو النميري حدثنا يونس قال عليك حدثني يونس عن ابن شهاب قال أخبرني عروة وابن مسيب وعلقمة وعلقمة ابن وقاص وعبيد الله

nígbà táwọn tí wọ́n kúrọ́ mọ́ Sayyida Aisha tí wọ́n ṣe iskú fún mọ̀mọ́ wa Sayyida Aisha tí wọ́n kúrọ́ mọ́ obìnrin kírọ́ yẹn gba gbogbo òlu tọ́gbọ̀n gan ni ọmọ ń parẹ́ da'a Rasulullah sallallahu alayhi wa sallam aliyan wa Usamata hina istabalatul nígbà tí wáyé ti di lórí ọ̀rọ̀ yẹn àdébíwá kùsẹ́ nàálì ọ̀là àpọ̀rọ̀ ìwéré ìdí àwọn bídí à ń rọ pé ànábì ọmọ tó pamọ́ nǹkan ṣẹlẹ̀ láàrin ànábì pẹ̀lú ìyàwó ẹ̀ ọmọ tó pamọ́ ó di wa ànábì wa ń bèrè báwọn ìlà ìlà àwọn obìnrin yẹn dáa nínú àwọn tí owó wọn pọ̀ láàrin àwọn ìyàwó ànábì sẹ́lẹ̀ ní sẹ́yìdà Aisha àti sẹ́yìdà Zainab àwọn méjèèjì kọ̀rẹ̀ṣíyà ni wọn àṣìníyà làwọn méjèèjì so wọ́n ọmọ ọlọ́lá ni wọ́n so owó wọn wá ga àmọ́ nígbà wọn bí pèsè ìdá Zainab kí lọ mọ̀ ń pa Aisha kò ló chance pé ẹ̀ orogún mi ní kí n jẹ́ ah, olóbìnrin dáadáa ni ní tí wọ́n sọ ń pa ìrọ̀ wọn pa pa rẹ̀ ó jẹ́rìí ẹ̀ dáadáa ẹ̀rí ẹ̀dá lọ́jẹ́ ń pa rẹ̀ ó di wa ṣàgbẹ́ lómi ni à ah, chance nù. No. ibi yóò gbé lẹ́lẹ̀ méjì nù ó di yé wa wọn à níbi wa ń pe àwọn èèyàn kí kí lọ sọ ọ̀rọ̀ tó bí lẹ́yìn kí ni wọ́n rí sí ọ̀rọ̀ tó ó wá kó sẹ́dínà Ali àti sẹ́dínà Usama àwọn tí wọ́n súnmọ́ àdúrà nù. ó di dáa Rasulullah ìsàlámù aliyan wa Usama iná ìsàbàlá alùwà àyùmọ̀ tí wáyọ̀ wa yẹ sàmìlú huma fi fìrà kí ahàlì. ìlànà pé bóòlù ẹ̀rí sì ṣe àṣà àwọn ọmọ àṣì obìnrin lọ́kọ́ máa lọlé wọn àìbáwò bẹ̀rẹ̀ amma usama sáré usama radiyallahu anhu ọmọ sẹ́yìn azẹ́ bin hàbí inú ilé àdébìtì wọn bí sí bàbá rẹ̀ ọmọ àdébìtì ló gbé amma usama kala ahaluka oníṣẹ́ àwọn ẹbí rẹ̀ làálà nàmú illa khayra àmọ́ nǹkan fi dáadáa gbogbo náà wí ìrọ̀rùn kan àmà ń pa àwọn Usama sẹ́yìnà Usama wìlì la na'lamu illa khayra wa qala Buraira ta Buraira àdìsí kátìmùnù ọ̀kọ̀tọ̀ mọ̀ nánú Buraira Buraira kò fẹ́ àwọn kejì kò fẹ́ àwọn kejì ọ̀kọ̀ Buraira ọ̀hà sórí mi bí ẹni abátí àsórí mi kí náà wí jàre wa qala Buraira ta in ra'aytu 'alayha amran أجنسه أكثر من أن من أنها جارية حديثة يوريك كتمو لسوه nípa sẹ́dà Aisha kọmọbìnrin ni ọmọ kékeré ni láti olùsì mọ̀rí àmọ́sí báyá sẹ́dà ìṣẹ́lẹ̀ ara ọ̀ ìrọ̀nì ìrọ̀nì àdísẹ́tọ̀ sí tànáàmú min àdíyìn àlìyà ìmá sùn láti jí ìmá sùn gbọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ wàtáàtì dáàbínú ní ìtàkùlù tó pé tó bá pò kalẹ̀ àwọn nǹkan lè wà jẹ́ ma lọ́wọ́ فقال رسول الله صلى الله عليه وسلم من يعذرنا من رجل بلغني عذاه بن علي fẹ́ fún òfẹ́fẹ́ mú excuse wá fún mi nípa arákùnrin tó yẹ pé aburú ni wọ́n ń pa àwọn ẹbí tí yẹn bá ń tánìṣì rẹ̀ tí wọ́n náà wòrà àmọ́ pé yẹn burúkú wọ́n gálọ́fẹ́ àwọn tó wọ́n bú bọmọ àfẹ́dà àìsà kò sẹ́ni tó fẹ́ bù àlẹ́bì gan ló fẹ́ bù àwọn ni ìjọba dáa ní kátìmù ìyàwó rẹ̀ ní ọ̀dá ìyàwó rẹ̀ báwo kátìmù náà lọ lọ́ọ̀dá wọn ó di gbábìlú kátìmù ọlọ́nà ní kó súnmọ́ mi láàárọ̀ ilé o ó di ó sì láyé ìsakọ̀ wátálọ gan ọ̀rọ̀ ní màá sọ ó di é náà àlẹ́bì wa ń sọ pé ta ni fẹ́ fún mi excuse من يعذرنا من رجل بلغني عذاه في آل بيتي فقل وعصوك يوين بكا ننطع حاجتين ستا وراء عليني فوالله ما علمت من آلي إلا خيرا والله من الجوم من طور علينا في جاجة دادا من طور علينا ولقد ذكروا رجلا ما علمت إليه إلا خيرا ولكن يقول لك أنا يوم من طور في جاجة ودي علم ذات لعنة مثلا هذا لوبة قد بقى لا رأي جاك فزود من ذاك عمس ولوبة سعن ولا تل القيامة جامع جلد هذا علم وحدود ولوبة والسلام عليكم ورحمة الله وبركاته